mo sọ fún yín chief kò sí ẹnì kankan mọ́ láyé mi lẹ́yìn. níwọ̀n tẹ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ mọ̀ bẹ́ẹ̀ pé ta ló fẹ́ bẹ́ẹ̀ lè ta ló fẹ́ bá forí gbálẹ̀ àfẹ́ dórí rẹ̀ ọba fọ́. kò sí olúwẹ̀ ta ló tó bẹ́ẹ̀. jọba forí sọ àpáta. kò sí. kí mo tẹ ń sọ lẹ́nu mi tí ó dùn yìí gan òun ti jẹ́ ń wọ́ọ́jú sínú mọ́tò kí n gbé ọ lọ pápá ọ́fíìsì kí ọ lọ gba pápá kọ́ lọ mọ́kà tó fẹ́ lọ gan pàápàá wò ó ìwà níjọ bá nàìjíríà lọ múrítàlá muhammed yà kò jùlọ bá lọ torí ìní fẹ́ kọ́ bá nàìjíríà lọ rárá. ìtẹ́ bá ti fẹ́ kí n ṣe ni chief bẹ̀tẹ́rì tí o ní passport office yẹn má wulẹ̀ bí mo lọ passport office ẹ̀yin ẹ̀ kówó fún mi èmi á lọ yanjú gbogbo mi. owó ọ̀dà wàá gbowó lọ́fíìsì lálẹ́ lálẹ́ àlálẹ́ sọ wá rí tí wọ́n bá ti mọ́kàdé àwọn olùsí tó ń tẹ̀lé káàkiri àwọn ọmọ oníṣòkòtò tó ń tẹ́lẹ̀ bí bárí kan bínú wọn mo lè fún sẹ́nu ọ̀nà rẹ kíjọba ó pa àwọn náà. chief kò tó yẹn mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé kò sẹ́nì kankan ẹ̀ṣẹ́ níṣẹ́ tẹ́tí wàá gbà láti rán mi lọ sí mẹ́kà sí i mo ti dẹrú yín o ẹ wá gbà wípé ọmọ gidi lọmọ tẹ́ ẹ fẹ́ fẹ́ yìí gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ti ń fẹ́ ni màá máa ṣe fún yín ẹ̀ẹ́dẹ̀ ní rí ọkùnrin kankan bíbà ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí yes. mo bẹ̀rẹ̀ sí fún ọ nílọ́kù mẹ́ta láti òní lọ kàkà dá báwọn tó ń tó ń tẹnu kò ní kùlù fún gbogbo wọn. kò sẹ́nì kankan lẹ́yìn yìí ti. kò ní kùlù fún gbogbo wọn. àdúgbò tiẹ̀ sẹ́nì kankan lẹ́yìn yìí. bàbá sì ti ń dé báyìí mọ́tò ayọ́kẹ́lẹ́ kan wọ́n fi wá pàdé ọ̀rẹ́ rẹ̀ àpòjù tí ẹ ní akéde mo ti ṣe fáwọn ayé jáde kí mo ti ṣe fún ọ tó fún mi ṣebó lórí ibú tí mo tẹ̀ lé tẹ́lẹ̀ ṣe bí mo ra mo ra tírèèdì fi lè yí nǹkan tó ti fẹ́ ẹnìkan gbà mọ́ lọ ni mo ra tírèèdì fún mo kọ́lé fún bẹ́ẹ̀ tó bá tiẹ̀ gbà wọ yọ gbọ́dọ̀ fún àwọn àdédé wà bá lọ́fíìsì lálẹ́ ọgbọ́n kíìsì yóò dà fún ọ. ìgbìmọ̀ padà máa bí fún mi o. ẹ sọ̀rọ̀. mo wí Ya, yìí. yes madam madam Colonel Ajayi is coming. wọ́n kó ayé dàgbà kàn báyìí náà. Colonel Ajayi yóò ń dá. wọ́n ń bọ̀ mọ́. George George. Aram. kí o dé. tí ì gbọ́ ṣá. àjọkẹ́ pé kí ni. wọn ò tí ì sọ fún ẹ òwì lẹ́tà gbà àbó òní wáyà pé wípé èmi àjọkẹ́ ògún mò ń lọ sí mẹ́kà lọ́dún ìṣá kí ló ń parẹ́ rẹ̀ sí. àjọkẹ́ mo ti ẹ̀rù kó wà tàtà ló ń sọ ni òun lọ sí mẹ́kà irú àwọn ni wọ́n wá ń bẹ̀jọ́ sọ fún mi. mẹ́ka kọ́ mẹ́ka ni ìjọ mo wá láti rìláàsì tó wá bá ta. ìgbà ta ni rìláàsì níbo ṣé orí bíbá ẹ ó ti di ilẹ̀ mímọ́ ń sìn ṣé ìgbà náà sọ sí yẹ mímọ́ inú ilé yìí ó sì ti lé mímọ́ mi ìdẹ̀ fáwọn èèyàn rádaràda bíi tiẹ̀ mi kì í mi ì tiẹ̀ fẹ́ rí wọn bíbá ẹ mọ́jọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ṣé pé mí nìkan tó ń sọ. mo mí nìyẹn na. what hell are you talking about. sago ẹ ta ni. báwo máa ń tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí. ìwọ ta ni. no má ṣe bẹ́ẹ̀ ṣé torí pé mo pẹ́ kí n tó débi forgive me. my friend don touch me. sọjẹ sọjẹ outside come on. wo wo wo wo wo. I say outside. ẹ̀kọ́ ayé bọ́ síta ní ọdẹ mi jẹ́ ẹ má kilẹ̀ ẹ lébi lu ẹ má kéye àgbẹ̀sára mi ìwà pẹ̀lú ta ni ọmọ ẹni tó bẹ̀ sọ̀rọ̀ ni. ẹ máa ń forúkọ gbọ́dọ̀ à ni. I, Colonel Bello, the son of Ajayi Okidiolu. And what well, and so? No, don't do that. Don't. My friend, don't touch me. Mo ń sọ fún ẹ pé mo ti di àlàájá. Mi lọ sí Mẹ́kà. Mi ìdẹ̀ sí ilé fún èèyàn rádaràda bíi tiẹ̀ mọ́ǹtìn. Di àkọ́kọ́. So kó work out. Níbo? Níbí báyìí. Níbí báyìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Do you know what you are talking about? Ah, look at this man kémi jáde. táìgà táìgà ìbọn ni wèrè gbà lọ. màmá mi màmá mi tí ò bí gan màmá mi màmá ọmọdé. lọ́bọ́ síbí. màmá mi màmá. please work this man out. ah olóyè ọsìlẹ̀ tẹ̀kọ́ yẹ ah àpọ́yé lọ fẹ́ àbábùkù èmi àjọkẹ́ bọ̀bọ̀ bọ̀bọ̀ mi gbéra lẹ̀ kí ló fẹ́ ṣe mo ní kí ló fẹ́ ṣe fún mi. àbájúmọ̀ ah, àdọ̀bẹ̀lẹ̀ àdọ̀bẹ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ èmi àdọ̀bẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ee màmá jáde àjọkẹ́ kí táyà wọ́ọ̀kì mi àwọ̀ ní inú ilé ìkan náà ní inú ilé ìkan náà all right okay okay alọ́ntiẹ́ o àbọ̀ntìmí mi ò ní sáà ìpọ́nsìn tí o bá sí special duty tí mo ní ní kò tàǹgòrà tí mo fẹ́ lọ attend sí tí bá parí special duty yẹn wà á wá gbà pé wà á gbà pé wà á gbà pé mo lè fà bẹ̀. kò dáa fún ẹ kòtò kan tó lọ lọ́kòtò ló máa kó síbẹ̀ kò ní dá. lọ́dọ̀ lọ́wọ́. báwa ní adúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ bá. báwa ní kadúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ bá. adúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́. báwa ní kadúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ bá. kí ni ìdí ọpẹ́ wa lọ́dọ̀ òní. báwa ní kí ni ìdí ọpẹ́ mi àwọn aláàjà àti aláàjì wọn gbèrò fún abẹ lọ sí mẹ́kà àti mẹdínà. fáwọn ní àwọn aláàjà àti àwọn aláàjì wa wọn gbèrò wa ọlọ́run sì gbà fún wọn. fáwọn ni ọlọ́run gbà fún wọn. ẹ wá rí i fáwọn ni kẹ́ẹ̀ rí o ẹ gbogbo ẹ̀yin jẹ̀mọ́. ẹ wo àwọn bàbá wa méjèèjì yìí. fáwọn ni kẹ́ẹ̀ lójú bọ àwọn bàbá wa méjèèjì dá jókòó yìí. ẹ wo nǹkan kéèmù sì tọwọ́ bọ àpò. fáwọn ni kéèmù tọwọ́ bọ àpò. ẹni mo rò pé ẹ mọ̀ mí tẹ́lẹ̀ ẹ kàn ń gbòòrùn mi òun mi ò sì ní sápá inú ẹ wọ́n wàá fara mi hàn mí àwa làwa ràn wọ́n lọ àwa ní títa alátìdá méjì hmm. alátìdá gẹ́gẹ́ tẹ́ bá ń gbá alátìdá kọ́ta hmm. àwa ti jèrè ẹ̀ pẹ̀lú ògbọ́lọ́ ẹ wà á rí àwọn kinní àdúrà tí a fẹ́ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣe lẹ́kùnrẹ́rẹ́ hmm. àwọn tí wọ́n jẹ ẹ̀sìn méjì àwọn bọ́ọ̀ sọ́ọ̀rọ̀ tó sọ̀rọ̀ tí wọ́n bá lọ mọ́kà tí wọ́n dé ọlọ́run ń jẹ́ kí wọ́n padà sẹ́nu iṣẹ́ ìmọ̀. àdájọ́ ni bẹ́ẹ̀ bá fẹ́ kí n ṣàlàyé iṣẹ́ tí wọ́n ń ṣe ń lọ mẹ́ka àwọn bàbá wa jírípa wọn náà lọ mọ́ka àwọn ọlọ́run. ṣé aláṣẹjà ló làwọn méjèèjì aláṣẹjà kéèké. náà aláṣẹ náà ẹ ṣe mo fẹ́ àti ilé àti ọ̀nà tẹ̀sí sílẹ̀ àti sí abẹ́ ìṣọ̀ lọ. kí ẹ bá wa mú ìbúra yẹn ní ọ̀ nígbà padà dé wọn má ti ṣe burúkú mọ́. sílẹ̀ láì ẹ̀rí ọ̀rọ̀ a àwọn. bàbá wa sọ. fáà ní ọrọ tí àwọn aláàjì jíde bá ti sọ yẹn. ọ̀rọ̀ ní gidi ni. fáà wá ní ọ̀rọ̀ gidi ni o. ó ṣe pàtàkì. wọ́n ní ó ṣe kókó gan-an ni. wọ́n ní àlùkà wà ní ẹ̀rù ọlọ́ọ̀ni. fáà ní àlùkà wà ní ẹ̀rù ọlọ́ọ̀ni. tó ẹ fẹ́ ṣe àlùkà wà ní ẹ̀kúnlẹ̀ o. o ti mú ma wíyì ẹ̀kálùkù kẹ́ ẹ̀ dárúkọ ara yín èmi. èmi Kudirat Fọláṣadé èmi Kudirat Àjọkẹ́. mo gbà pé kò sí ọlọ́run mìíràn ọ̀kan ṣoṣo lọ́lọ́run. mo gbà pé kò sí ọlọ́run mìíràn ọ̀kan ṣoṣo lọ́lọ́run. ànábì òjíṣẹ́ rẹ̀ ni. ànábì òjíṣẹ́ rẹ̀ ni. kí n kí n wọ kí n máa bá. mẹ́kà tí mò ń lọ yìí mẹ́kà tí mo lọ tí mo bá lọ tí mo bá darí dé tí mo bá lọ tí mo bá darí dé tí olúwa ni ó máa ṣe tí olúwa ni ó máa ṣe n ò ní ṣe iṣẹ́kíṣẹ́ mọ́ n ò ní ṣe iṣẹ́kíṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni n ò ní rin ìrìnkú rẹ̀ bẹ́ẹ̀ ni n ò ní rin ìrìnkú rẹ̀ n ò ní bà orúkọ orílẹ̀-èdè jẹ́ n ò ní bà orúkọ orílẹ̀-èdè jẹ́ n ò sì ní jẹ́ kí orúkọ mi ó bàjẹ́ n ò sì ní jẹ́ kí orúkọ mi ó bàjẹ́ kí ìbùkún olúwa kí ìbùkún olúwa kí ó máa bá mi kí ó máa bá mi bá orílẹ̀-èdè mi bá orílẹ̀-èdè mi àti ìlú mi àti ìlú mi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والهادي لمن سبق ناصر اليد اليد والهادي لا تنسى ولا الله لا إله إلا هو لا إله إلا هو ولا نولى قلت سمواتي سمواتي هذه مظلتي يسبع Samawu, Indawu, Darminu, Madina, Ajihi, Samawu, Walangituna, Nishaid, Nigni, Inabinaka, Wasiya, Kusini, Samawati, Walahadili, Walaja Udu, Izu, Mawa, Walahadili. محمد الفاضل المولك ولكن سبق نازل ذات ذات لا بلا فان تلتقي ولا لا كان مقدار ان ربك رب العزه وهو يجمعون وسلام على المرسلين فاتحه لك فاتحه يا جماعه بسم الله الرحمن الرحيم الحمد لله

bàbá òṣìyà tó kú máa pamọ̀ nínú máa lọ yẹn. aṣẹ́wó ló ràn lọ́mọ ká. aṣẹ́wó èèyàn gidi lè yín òkú ràn lọ́mọ ká ni. Hmm. bàbá títí ẹ ti ta. nígbà yẹn bá gbogbo ẹ̀sìn tó bá yà ní àlè dànù. àlè dànù. ẹ̀wí bẹ́ẹ̀ kú. tẹ́bá dẹ̀ nínú bàbá yẹn wò dáadáa ìnira ló fi fowó jẹ́ lẹ̀ ńdó. àyàbọ̀ òkú. bàbá yìí náà rí àwọn ìyàwó wọn ṣe tí ì kí ló ti ṣerú wọn wọ́n kún tí àwọn ah, alárùdànù bíi ọkọ̀ tí ọkọ̀ oribe pàmò pé iná rí bẹ́ẹ̀ yẹn onídìrí. náà bá ṣe wá gbé wípé ọba màá náà tí ò mọ̀nà àṣẹwó. àṣẹwó wa lò wá wa. ẹ ẹ bá ti mẹ́ta péré la ìṣe. ẹ máa padà

ọlọ́run ló máa fìyà jẹ wọ́kìlì bàbá burúkú yìí ṣé o rò bí gbogbo nǹkan tó bò o rò bóbò bóbò àṣírí ẹ ti tú àṣírí wùrà adìyẹ kìíní burúkú jásijàsi. ṣé o ti fọ́ da ìpínlẹ̀ náà láti fà? ìgbóná lu àwọn láàrin kó kó lẹ́tà gbà láti ìdìbò èyí. ṣé èèyàn máa ń bá èèyàn jà lórí aṣọ ni kí ni mo ṣe fún ọ ní ìsìn. kí ni tó ṣe fún mi kí ni tó ṣe fún mi mo ní kó rán mi lọ sí mọ́kà ò rán mi lọ sí mọ́kà ó wá lọ rán olùṣe olórí burúkú jáde jásí àwọn èèyàn kéèyàn èèyàn lásán èdè jàjà òun rán wọn lọ sí mọ́kà ibi tí mo ti ṣe ni mo ti gbọ́. tani mo rán lọ sí mọ́kà. tàti àbúrò ká tàti àbúrò ká òun wá tún mú àmọ́là ó tún lẹ̀ mọ́ mi lójú ó lẹ̀ mọ́ mi lójú gbogbo tó jẹ yẹn máa sábà lórí. tọ́sọ́ra rẹ̀ tọ́sọ́ra rẹ̀ gbogbo tó bẹ̀rẹ̀ ó máa ká pẹ̀ lórí máa ká pẹ̀ lórí wọ́kì nígbà ìjà tẹ̀rí pé nǹkan kan o yàtọ̀ wọ́ pẹ̀lú ta ni tẹ̀rí pé nǹkan kan o wọ́ pẹ̀lú àwọn ta ni inú ilé ìmọ̀ àgbọ̀dọ̀ tó kìtọ̀ lọ́wọ́ ni kọ́kọ́ wà ní ilé yìí o inú ilé ìmọ̀ àgbọ̀dọ̀ tó kìtọ̀ lọ́wọ́ ni ilé yìí o èèyàn kéèyàn ẹni ọba sọ fún ọ pé mìíràn yàn lọ sí mọ́kà dókítà tó fọ̀rọ̀ mọ́kà lọ sí tí ti pé wò lójú tí wọ́n gán mọ́ olùẹ̀ káàkiri. ó ti àwọn tí wọ́n lọ kájẹ ìwà sọ wípé ọgbọ́n láti ta ọgbọ́dọ̀ wà sọ fún mi tó tó mú gbogbo oúnjẹ tó polú. mo mo gbọ́ polúkúrú kì í ṣe ọmọbìnrin lọ sọ́ra rẹ̀ ọmọ tó fi tọ́ bàjẹ́ lè kó. bá bàtà bí kí bá ti padì jọ ṣiṣẹ́ ìgbéyà kù láàárọ̀ lọ́sàn-án lóru mi kì í sún sórí sí ẹ ọdún mi ni wọ́n bẹ̀rẹ̀ sí níbi àjẹ́ mi lórí ẹ ọlọ́run máa fi àjẹ́ mi ọlọ́run máa fi àjẹ́ ẹlẹ́dàá mi ló máa fi àjẹ́ gbogbo nǹkan tó ṣe yẹ ẹlẹ́dàá

Hello, hello. mọ̀ká tí wọ́n dárí dé ẹkú ọdún ẹkú ìyẹdùn aláàmì o adúpẹ́ fọlùwà àti tọ́pẹ́ dá àwọn ọ̀jọ̀gbọ́n aláníyàjì tí wọ́n lè mọ́kà ọkùnrin obìnrin àwọn ọmọdé pẹ̀lú àgbàlagbà bẹ́ẹ̀ ló ní ká títí lọ sọ́wọ́ òtógbó ìkárẹ́ pẹ̀lú ògbómọ̀ṣọ́ ìjẹ̀bú igbó tíjẹ̀bú òde ẹ̀sìn yóò olúwa rọ̀ yín lọ́kàn alálìíyájì pẹ̀lú wa ní ìyájà ẹ jẹ́ ká lọ sí ìbàdàn o. ẹ jẹ́ ká lọ sí ìbàdàn o. ẹ jẹ́ ká lọ sí ìbàdàn o. ẹ jẹ́ ká lọ sí ìbàdàn o. adájọ́ bẹ́ẹ̀ ní ìbàdàn o. ẹ jẹ́ ká lọ sí ìbàdàn o. adájọ́ bẹ́ẹ̀ ní ìbàdàn o. Ìbàdàn o. Ọgbẹ́ kò máa kà fọ́rọ́. Àyíká náà. àlùjáńjà nílé wa. Mọ̀kòrò mọ̀kà mọ̀lòlò. Àlùjáńjà nílé wa. Mọ̀kòrò mọ̀kà mọ̀lòlò. Àlùjáńjà nílé wa. Mọ̀kòrò mọ̀kà mọ̀lòlò. Àlùjáńjà nílé wa. Mọ̀kòrò mọ̀kà. Àlùjáńjà nílé wa. Mọ̀kòrò mọ̀kà. Mo tẹ̀lé wá bí mo tẹ̀lé wá. Ó dà kí lorúkọ yín kí n sọ fún ọ lórí fóònù. Ọ̀pá ó lè bínú tó wà tọ̀gẹ́ o. bàbá kan wà bí wọ́n lálùwẹ̀ lórúkọ àwọn pọ̀ fẹ́ rí yín. bàbá ẹ̀rọ rẹ ní sùúrù. èmi ní èyí èyí èyí ẹja lúwẹ̀ ni bó tẹ̀ ní mọ̀gàn wọ́n wà kọ tẹ́lẹ̀. ṣé wọn lò ní kan mọ́mọ́ jẹ wọlé. ta ni ń gúnyán fún ọ tó ní òṣòro èmi náà máa kalẹ̀ ń kó wájú ẹ̀ ọmọ ẹgbẹ́ olúmọ ni. tá a rẹ̀ sá ni bóòlù ti bí o torí ọdájọ́ o òsìdóṣù oníke wọn lónìí bóòlù ti bí. máa gbọ́ méjì lòkìtì atatu atatẹ̀yìn balẹ̀ atatu lọ́ta òkú oríire bóòlù ti ẹ̀fẹ́ kí n tàta kú ìjọba wù ọ́ ni. gbogbo àwọn tí màá fọwọ́ síwèé rẹ tíṣẹ́ rẹ bá fi bọ́ sí tí kọ́ńtàkì bá fi bọ́ sí gbogbo wọn ni wọ́n ti retrench pátápátá wọ́n ti dá wọn dúró. nígbà wọn wá dá wọn dúró tí wọ́n dówó tèmi dúró pẹ̀lú wọn ni. ah alúwe òsì ẹ̀ láàrin ojú pàápàá ni àwọn tí wọn wí níyàwó wọn lọ máa ní òkè ni wọn máa jẹ èyí yẹ pé bàbá délé ọmọ bá wọn sọ fún láì sí ìkú wọn. ẹ máa gbọ́ nǹkan tọkùnrin sọ ọbẹ̀ kó púùlù fún ọ dáadáa sá. wá o wá o ìtọ́ ọ̀sìn ọ̀pọ̀ o àwọn ọmọ rẹ ní ọjà dúró tí owó yìí ọ̀bá jáde lẹ́yìn yóò jáde lélẹ̀ o torí wípé ọmọ ibi tí mo ti rí owó yìí báńkì mo ti lọ gba owó èlé o àwọn ọmọ ọlọ́mọ tí mo sì dúró lọ sí mọ́kà ọmọ yìí pé gbèsè ni. Mm, n tó wù ọ́ nù. iṣẹ́ ìwò sì gbọ́kànlé pé bí kọ́ńtíráàtì bá jáde mm. owó ọ̀yọ́ ń bẹ̀ kọ́ n tó lè ṣe nì. ọ̀rọ̀ bí nǹkan bíi one hundred and fifty ká wá wá àwọn tó pa ago tí wọ́n fi ti ẹlẹ́sẹ̀ wálé dáadáa ká lọ́rọ̀ ẹ̀ mọ́ wọn ní lẹ́sẹ̀ mm. kí iṣẹ́ rẹ̀ lè tún bọ́ sí i tá a lè ṣe nì ọmọbi tí wọ́n ti ń ta èyí. tẹ́lẹ̀ ìdí pẹ́ ń bá ní kó o gbé mi lọ sábàkálì kí ni tàbí onítàkọ́ lọ rè sàn. tí o bá jẹ́ owó padà tí o bá jẹ́ owó padà ọlọ́run olódùmarè gbọ́ ṣé àwọn ọmọ sọ̀rọ̀ wọn dájú tí o bá dá àwọn náà lókọ́ lọ́ máa lè. ìrọ́ ni ọ̀nà àlàmú kì ṣe mi. ìwọ́jọ́mọ rẹ̀ mo máa gbolé ìyá rẹ̀ ọjọ́mọ rẹ̀ tí o bá sùn tọ́ alàmì èdè lórí. bẹ́ẹ̀ mo sọ fún ọ tí mẹ́tọ́ bá tọ́jú mọ́tò rẹ̀ kí o tó bá tó nu yẹn èmi ni mò ń ṣe ọ́ máa jò nu wà lẹ́nu ẹ̀rù. ọ̀tá ìmọ̀ wò pàpọ̀ ẹ̀ lọ àfírà. ìní gbàbí ìgànnà jáde tẹ́lẹ̀ ẹnu ọ̀nà nígbà jáde. ìgbé afẹ́wé kò burú wọ́n sọ fún ọ wípé àyàfi tí ẹ kúrò ní ládùúgbò àtìlẹ́yìn lọ́wọ́ kù lóòní lálàkàlà kò rí mi àjọ wà lẹ́nu ẹ̀sìn ìpolówó ọlọ́run bá mu fún ọjọ́ ọ̀sẹ̀ kan tí wọ́n bá dé ọdún lọ́fíìsì kan lọ́ máa lè ní ní tí wọ́n bá dé ọdún ní ọ́fíìsì kan lọ́ máa lè ní ní. wọ́n á ti lẹ̀kùn fún ara rẹ̀. ọ̀fẹ́ bá tèmi jẹ́ àlè wọ́n gbádùn lórí burúkú wọ́n lè fúlù fún ọ láéláé lòdì. máa bomi fífúnra mi bá ti dàgbò náà yẹ̀ lórí. alúwẹ̀ agbáko sínú ìta. ogún òdìgbàdùn bá ń mo ń bèrè chief mi. láti bò. ọ̀dọ̀ àwọn tọ́jú tí wọ́n jọ ń ṣiṣẹ́ ni mo ti wá. wọ́n ń sùn nílé. wọ́n ń sùn. jọ òde bá wo jọ. tó bá ti dì máa sọ fún wọn bá ti bòmí odò alájà alájà. olówó. àwọn ìfúnkẹ́ kí o ti máa lọ kàwé rẹ̀ lóyàrá ọmọ ọlálejò ọgbọ́n ọlálejò. Aliança evolutiva kí lóbìnrin ṣe àbúrò tákù máa gbọ́ kí lóbìnrin ṣe ń láyà láyà tó sì mọ̀ wípé màá ní house mọ́ wa yìí àbí ọ fẹ́ sọ pé mi àtìyàwó mi mo mọ̀ pé matrimonial house náà ló jẹ́ kí n wá bí. ẹ ò tó bá ràyàn sí mi kó tó di wípé ọgàn fúnra rẹ o gbéyàn lẹ́yìn ọwá gbà á. ìjọ tí mo ti ràyàn sí yín kílẹ̀ ṣe tí n bá ní kẹ́ ẹ fi owó ránṣẹ́ ẹ̀ mọye tẹ́ ẹ fi ránṣẹ́ sí mi ni. ìjọ torí Ọlọ́run kò sí tí mo fi pamọ́ fún ọ tí n bá fi pamọ́ fún ọ kẹ́lẹ́dà rẹ jẹ níyà bí mo ṣe gba kọ́ńtáàtì gbogbo ẹ̀ mọ̀sán fún ọ bí mo sì ṣe lọ yáwó ní báǹkì tí mo sọ fún àwọn tí wọ́n fẹ́ gbéṣẹ́ yìí fún mi tí wọ́n fẹ́ fún mi kọ́ńtáàtì yìí gbogbo ẹ̀ ni mo sọ fún ọ bí tí òsè bá sí mọ́ ìfi kankan pamọ́ sí fún ọ èyí owó wọn ọ̀dá padà èyí sáwọn ògbé fún mi ṣé kò yẹ kí wọn náà kọ́kọ́ káàánú mi ni àbí ìgbà tó ń lọ àjọ oúnjẹ kọ́ ni ṣé mo gbọ́ ni ìfẹ́ bẹ́ẹ̀ wáyé ilé ìbónilé yẹ kó bónilé mu kọ́dọ̀jọ́ fún onílé kọ́ yẹ rí o. kí ìbòwe àtijọ́ nìyẹn ń sìn ẹyẹ ní àlọ́ nílé akúdànù sílé ẹ̀. mo wò inú ìwé lèmi. bẹ́ẹ̀ ni mo sọ fún yín chief ìwọ ẹ ká ṣe ní ìsìn. owó ni mo wá gbà o. bí èlò. twenty thousand naira péré. twenty thousand naira péré. yes. péré. yes. ìyá kò bí ìwọ̀n ọba tèmi bá ní owó kò fún ọ torí òun ní gbé ní lọ́ọ̀rì yìí ká tí bá ní owó fún ọ bó ṣe jẹ́. fifty thousand. two fifty naira. two fifty. àbí àbúrò ilé yóò tó jẹun fóṣù kan. ẹ ẹ báwọn fi bí ẹ̀kọ́ kan. ẹnu ẹ̀nìyàn náà wà ní tí ì bóyá. two fifty kílẹ̀ pé chief. ọ̀fẹ́ ẹ̀dá yìí ẹ̀ two fifty naira two fifty naira èmi tí. tẹ́lẹ̀ yìí ò tóbi torí ọlọ́. ìyàwó ilé bẹ́ẹ̀ ti fẹ́lẹ́ ìṣe tí. ìwọ èrè fúnyàwó lé mi lówó oúnjẹ tó gbogbo ilé ìtòrí ọlọ́. báyìí ó ṣe é lẹ́nu. ìwọ èrè fúnyàwó lé mi náà. kílẹ̀ ẹ̀ ti fi two fifty naira rà owó kí lè fẹ́ kí n fi ṣe sí ṣé ibi tẹ́ fẹ́ bá ní ayé mi dé ní ìdí ẹ ò fẹ́ ṣe bá ayé mi dé sí. àwọn ọmọ mẹ́wàá ń dé ṣe lọ́wọ́ níbi tó fi sí náírà ṣe. ọ̀dà kẹ́kọ̀ọ́ lọ jọ àbúrò kúrò wá sí mi jọ kúrò wá kúrò sí gbogbo tó ṣe bí lẹ́gbẹ̀ẹ́ mo gbà kó bá bẹ́ẹ̀ mọ̀. Bọ̀kọ̀jọ́ yìí mo lọ fún orí òkè àti mo pé kọjá ààyè ní olórí kẹ̀kẹ́ ṣùgbọ́n náà gbà pé ọmọ tó ti ń gba thirty thousand lówó oúnjẹ tẹ́lẹ̀ wọ́n á gbé two fifty lé lọ́wọ́ ó wọ̀ bá lówó lọ́wọ́ wèrè lè lọ́wọ́ á yà ọlọ́gbọ́n eré ìlú ọmọ mi ò sí dáadáa kò sí dáadáa tó bá ti pé mi ni mi jáde kúrò nílé ìhà oníyàwó rẹ̀ lórí ọba bà ṣùgbọ́n mo ọ̀gbọ́n kọ̀ọ̀gbọ́n kọ̀mọ̀bí wọn ló dalé àjọkẹ́ ló wá bá ẹ ń bíbá ẹ ṣe gbọ́n mọ́ ní mo sọ fún ẹ sìn àjọkẹ́ ló wá bá ẹ alájà wà ní. n ò kún ní bí ẹ n bó ti kí ni ìwọ̀n òṣìwò nìyẹn ìwọ̀n ló ń bá mi sọ pé ṣe mo ti kí kí ló dé. ó wà bá ara mi yẹn nà ó rò pé nǹkan ìjà àbádọ́ mi sílẹ̀ láti wáyé ti mẹ́kà dé mi rí tí bá tí bá ránṣẹ́ ti pé kó fún mi three thousand naira á tó one fifty ránṣẹ́ tí bá ní kó fún mi ní two thousand naira á tó hundred naira ránṣẹ́ ṣé owó ṣingọ́ọ̀mù ni àbúrò tèrè. jókòó kí ló dé òtò báyìí ẹ kí ló dé ṣòwúgbà báyìí ló fẹ́ dàbò ṣe gbà ní àjọpẹ́ torí pé kò lè kò lè fọ ẹlọ́wọ́ bíi ti tẹ́lẹ̀ mọ̀ ìyẹn wá ní kó ti gba bàbá ìyá lọ́wọ́ ẹ̀ ọjọ́ pé kì í ṣe bẹ́ẹ̀ ṣé kò sí nǹkan tí nǹkan tí ìbá ṣe láyè kò sí bó ṣe dùn tó ó máa ní táyì ìgbà kan tí gbogbo àìlọ́lẹ̀kẹ̀ ó yẹ kó mọ̀ tí ebi tí bá dá fún bàbá báyìí máa rántí ṣàdí ẹ̀ sọ̀rọ̀ tó ń jò wọ́n sọ ọmọ kìíní kan bàbá tó ń pariwo lórí ní ọ̀rọ̀ sílẹ̀ kan olóró àwọn ọ̀rọ̀ pápákọ̀ tèmi ọ̀rọ̀ mi. ṣàdé sáré tọ́pọ̀ àjọ búra pé àní ṣe kan pálapàla mọ́ ọ. ṣàdé jẹ́ kí n sọ kìíní kan fún ẹ mi ní sùúrù lérè kankan o ọlọ́run ṣògo ni mo wà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọmọ elépo rẹ̀ ni mi máa tún gbàgbé pọ̀ ní. wá dúró nítorí ẹ wá dúró nítorí. ní ó pàṣẹ ṣùgbọ́n ọjọ́ mo kọ́ táwa méjì dìpẹ́ ní ara wa sọ lórí lóore dáadáa. àjọkẹ́ ṣe o ti rí takọ́ṣọ̀ nǹkan tó tó tó mọ̀ tó bá bá bẹ̀rẹ̀ tó bá láǹdẹ̀ lórí <laughs> ọwọ́ mi kà. ṣadé kò sí ní takọ́ṣọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ah, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó lè gbà bí n ṣe sọ fún ẹ yẹn ṣé orí bàbá yẹn mo kàn ní kí n wá sọ fún ẹ lèmi mo mú wá bẹ́ẹ̀ bíbà àbí èmi àti adẹ̀tí pat kò sí nǹkan tó fẹ́ dèmi pẹ̀lú ẹ̀kọ́ ní wa sọ báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tòró lè rìn lágbàdàgbà kó wá bá ẹ kó lè wá fẹjọ́ mi sùn ẹ àjọ wà mọ́ kò dẹ̀ sí ẹnì sìn tẹ́nì bọ̀dì lè dùn mí ṣe. ìṣe sọ fún ẹnìyẹn àní ìṣe sọ fún ẹnìyẹn àjọkẹ́ jayé ògidì ọdún. who is speaking? àjọkẹ́ àjọkẹ́ àjọkẹ́ <laughs> ṣé o lálàá sí mi ni àbí o lọ sí fáǹtì kan wọ́n sọ wípé o fóònù mi. kọ́nà ẹ̀ṣẹ̀ mọ̀ náà nǹkan tó gbogbo nǹkan tó wá kùn ní níjọ́sí yẹn iṣẹ́ ìṣù ni ṣe mọ̀ kò dẹ̀ sí nǹkan tẹ́nìbọ̀dì lè ṣe sí i so mo kàn dẹ̀ wá rò pé kò dáa nǹkan tí mo ṣe fún mi yẹn àṣùrọ̀ gbogbo ibi tí mo wà lénìí ẹ̀yin lẹ jẹ́ kí n débẹ̀ gbogbo nǹkan tó wà nínú ilé mi ẹ̀yin lẹ provide so mo dẹ̀ conscience mi ló wá sí mi ṣá pé kí n bá yín sọ̀rọ̀ because mi ìgbádùn rárá láti wà tí mo ti mẹ́ka dé mo ṣe ní kí n bí yín láti bá yín sọ̀rọ̀ èṣù náà lẹ́yìn obìnrin máa ń purọ́ mọ́ tẹ́ bá ti ṣe pa tẹ́ bá ṣe bí ẹ̀ ní iṣẹ́ èṣù ní iṣẹ́ èṣù ní iṣẹ́ èṣù ní kí ni wọ́n mọ̀ pé gbogbo ọmọ tó ṣe fún níjọ́ yẹn kò dára látọ̀ ìwọ́n sọ wípé kébì work out of that house ǹjẹ́ wọ́n ti ẹ̀rọ ti history lé yàrá àtọ̀ òbí kébì work out wọ́n ní ìbínú ní ìbínú àtọ̀ ẹni mi ní ìráyè sí ara ra títà. ó lè má ṣe bẹ́ẹ̀ yẹn náà ẹ má ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ mi ni mo pè yín sìn tí mo dẹ̀ ń bẹ̀ yín kò yẹ kẹ́yìn rogbo nǹkan yẹn tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ ànábà lẹ́yìn fẹ́rẹ́ lómi tẹ́ máa bá ṣeré. mo ti mo ti tọ́ mi bó ṣe sọ yẹn bẹ́ẹ̀ lórí kọ́ sí ìṣó yẹn wọn náà ó di alápèmọ̀ ló ṣe gbà ó sì tọ́ ó sọ nígbà máa. ẹ ṣe ah. so ìgbà ó ní kí n dẹ̀ máa expect yín báyìí. ẹnì kan ti bá free máa wá ṣùgbọ́n mi ò ní wá sí ìwó àbẹ̀mọ́tà ọ̀fà mo fẹ́ wọlé kí n lọ múra mo lọ sí ọ́fíṣàtìmẹ̀tì fún kankan ni ìyẹn ní tẹlifóònù bí mo fi gbé. ok màáyà màáyà briefly ti máa ń ti máa ń lọ pẹ̀lú ìdí pẹ́ṣà o. ṣé kí n lè mọ̀ kó ti tọ́nu yín ṣé ẹ̀ kí ìsinmi látọ̀ fóònù. ó dà máa kí ìsẹ̀ tó tán. kiwe na bá òṣèré agbáragbá yẹn. jọ́sọ̀. kọ́lẹ̀ mi o. àwa ọ̀fọwọ́ ẹ̀ kàn. kí ló fà yẹn sìn yẹn èmi náà fọlọ sí mẹ́kà ń yá ẹ̀. kò tó nà á kọ́ dẹ̀ kò tó yẹn nà ó ṣe bá sọ pé everything ti tán bí mo ti bẹ̀ yín lórí fóònù náà. ìwọ ọmọ tó ṣe fún mi jọ ẹ bó ṣe kí n kan tó mi. ó disappoint mi gan tó ṣe dùn mí gan ni honestly. lójúwọ̀ kí ló wà bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kúrò tó bá fẹ́ lọ sí mẹ́kà mo lè rán ẹ lọ sí mẹ́kà èèyàn ló ń ti mẹ́kà lọ sí Jerusalem náà kò wọ́n ní ajá kò jù. can't I do that? wá ní kí kí kí kí kí kí ẹ eh, tiger kó máa kó máa gbé mi jáde ó bí díẹ̀ má jẹ́ kí wẹ́ẹ̀ hápù mọ́ mọ̀lẹ́kùn hapun mọ́. kòlíà kùn mọ́ kòlíà kùn mọ́ ẹ má bínú please. that's all right that's all right ṣùgbọ́n. ẹ jókòó jókòó jókòó kí ni kí n fún yín. kí ló wà náà anything tó bá wà. kí ẹ máa black night ni. ṣé black night ni ẹ ṣá. oh very good ọtí ti máa ń sábà wọn ni wọn láìpẹ́ gan. ọ̀gbọ́n mi ti sáré. Don't worry, that's by myself. Sure, look up. I mean, mo ṣe ń lo gánsìn náà. Ah. Thank you. Ṣé náà? O báwo ni nǹkan? Kò a jẹ́. Ẹ káàbọ̀ láti Mẹ́kà. Kọ́nà mo ní kẹ́ ẹ gbàgbé ebu sáìdì wọn. Ó ti tán. Honestly, ó ti tó bá bẹ̀ mí honestly ìgbà tí forgive rárá àtọ ṣe wọn lọta mo ló ṣe dùn mí gan bẹ́ẹ̀ jẹ ká gbẹgbẹ àbájáde ọ̀rọ̀ àná àwọn ẹrẹ bá ṣe ṣe wọn lọta kí lẹ ní létí àwọn ìjẹ náà. ṣé ń sè é. bẹ́ẹ̀ a ní nǹkan kan. o ní nǹkan lè. why so o lọ́fẹ̀ẹ́ lé mo ṣe fẹ́ ṣe bẹ̀rẹ̀ kò há kùn rè. ẹ mo ṣe máa ṣe bẹ̀rẹ̀ ní kọ́nẹ̀. kí ló fẹ́ ṣe gan-an àwọn nǹkan tẹ́yìn bá fẹ́ ni kẹsàn ẹni tí ìṣẹ̀lá fẹ́ máa fi. torí mò ń lọ sí mẹ́ẹ̀sì nsìn ó fi lè pé ìfìhàn ti tọ́nu mi pátápátá tí n bá ti ń bọ̀ tí n bá yálé tí n bá change máa máa bọ̀ nígbà yìí bí ni màá sọ̀rọ̀ wa. yà ìdálẹ́. àjọkẹ́ àjọkẹ́. àjọkẹ́ èmi mà ti bàjẹ́ kẹ́ pẹ̀lú arákùnrin tó o kó síta síbi àwọn tó ń wà ìdúró ọkọ̀ ojú omi. má balẹ̀ wọn. ìsàwọ̀ àyù wáàdù rẹ. àgbẹ̀wò àyù wáàdù rẹ wáàdù rẹ tó fẹ́ fọwọ́ gun ní mú ní ọkọ̀ ní kò ní kẹ́ ẹ má dá lóhùn sọ. torí ó bá pàtì ní ìbọn lórí ẹ̀jìjì ló ti bọ́lé lù ọ́ ṣé ibi ìjẹgẹrẹ bíi báàkì sọ́jà tó o kó síta kí bíi ìgbàlọ́ tó wọ èso ọkọ̀ ojú omi ṣé ibi ìjẹgẹrẹ bíi báàkì sọ́jà. bàbá Mr. Price don't know what you are talking about. you are blood and Ah. Not bloody with your bloody English you have spoken to me. Ah. Not bloody with your English. How many people can not spoke English to me, spoke English on, and ah, let me tell you, Ọlọ́run ò ní bá jẹjẹ fábọ̀. Let me tell you something. You understand? This place is a free place. Are you too? I say this place is a free place. Are you too? And anybody can come here anytime, any moment. Are you too? And then what is your problem? Are you too? I need to. You understand what I'm talking about? Lẹ́yìn ìrí ọ̀bá tó orí tèmi pé bàbá kò gbé èkó mọ gbé èkó jù ọ lọ. You know what I'm talking about at all? How many books you can? I need to. I need to. Olórí kórìí bí ẹja kóńkò wowowowowo ojú yìí ẹsẹ̀ bára kí sọ́jà bọ́tà bọ́tà bàbá be careful and don't go beyond your boundary and you too otherwise you see yourself and you too and you too. bàbá ìnáwó akadé. all right um, sergeant. Yes, sir. Sergeant. Yes, sir. Àjọkẹ́. Yes. Ìjọ olájú rẹ̀ kọ́ mi ni tó ń sọ̀rọ̀. Kí ni ẹ? Stand by. Yes, sir. Sẹ́ni tó pè é, èyí ìwà jọ mí lójú ni. A ti mọ̀ pé tọ́lọ́pàá bá fún fèrè ọlọ́pàá ẹgbẹ́ ẹ̀ ló pè. Àánú wọn ti rí. Ó ń kí ilẹ̀ tẹ̀lé ọmọ ẹgbẹ́ inú rẹ̀ kó o máa ń gbogbo orí rẹ̀ ewu tán. Ọgbẹ́ láyà bíi ìwọ ò tó irú eléyìí ìfẹ́mọ́lá ẹ̀kọ́ máa bẹ́rí lé ń tẹ̀lé ọkàn fún òwúrò bọ́tà. Sade Sambad. Ẹ̀ẹ́ Adọ́kẹ́. Sọ ọmọ yìí tó owó àpò mi mo fi rán lọ sí Mọ́kà. Uh-huh. Àbámọ̀. Ọmọ uh-huh. tí owó ojú ògùn mi mo fi rán lọ sí Mọ́kà. Àti kúkú wá nìyẹn bàbá, wọ́n ti rán yàn lọ sí Mẹ́kà ni. Tí wọ́n ti lọ sí Mẹ́kà ni bàbá má bàa sọ náà Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, wọ́n ti rán yàn lọ sí Mẹ́kà ni wá rántí o ìtò ṣe yìí ìtò ṣe ìtọ́ba ṣe wípé àwọn aṣíwájú ṣe é wọ́n mú jẹ lòfin ní rí ìjìyà rẹ̀. Gbèdé Jẹ́gà Stone Boys. Bàbá, jáde sàn mi.

kó o pe tájà kó màmá mi màmá àlàyé. láti bí ìjọ ẹrú wèrè wo ni tẹ. màmá mi tí o ti kàn máa. ẹ sọ́jà máa gbọ́ tí mo sọ bàbá tọ́ọ̀kan ẹ̀ lénìí tọ́ọ̀kan ah, ah. ẹ̀ lénìí ó kò tí ì ṣe láyọ̀ nù. tó o máa jáde láyọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí kí n fi ọ̀bẹ gbé pẹ́ pẹ́ lọ́rùn. ìfun gbígbé bíi ti báwo èmi lè ní náà yá rẹ lọ mọ́tà. oṣù máa pẹ́ bó ṣe sọ̀rọ̀ yẹ oṣì oṣì máa pẹ́ lọ́rùn. oṣì máa pẹ́ bó ṣe sọ̀rọ̀ yẹ bọ́ bá fẹ́ yùn bí. òun ò mí rẹ̀ ní sọ́jà. ọ àjọkẹ́ pẹ̀lú owó mi tí mo fi rán ọ lọ sí mọ́kà àjàbí tí ìbáṣe tí òògùn ojú mi mo fi rán ọ lọ sí mọ́kà òdàdà tí onígbà onígbà fún ẹbọ ìsọ yẹn tí o bá fẹ́ kí onígbà fún ẹ ó ti dúró onígbà fún ẹ onígbà okun lẹ́yìn o okun o. ẹ má bínú jèrè kọ́nẹ̀ jọ má bínú má dára bá yẹn lóhùn o jọ jọ tí ó ti yẹ ń ṣe mí nìkan kò bínú fi tẹ̀lé kó tiẹ̀ wẹ́yìn sí ń pa ẹ̀. àdókè àjọkẹ́ àjọkẹ́. yes dear. ẹbí ló mú pé. ẹ mẹ́ta ni kẹ. ṣé dàrẹ́tọ̀ tó wọn lọ sí káàdì. olórí burúkú ẹ̀ nìyẹn kẹ. olórí burúkú ẹ̀ nìyẹn. yes. dàrẹ́tọ̀ tó mú ẹ̀ lápò tó mú ẹ lọ sí mẹ́ta ìwọ́n ti bẹ́ẹ̀ tírì nítorí mi. But I did it because of you. And you what because of me? Oh, Colonel. Look at this babble of animal. Èyí ọmọ wẹ̀ lápò, ó mú ẹ lọ sí mẹ́ka ó wá ní kó gbé jáde who are you by the way by the bush now let me tell you wọ́n ní kó tó fojú bẹ̀rẹ̀ if you dare touch me tí o bá fi ọwọ́ burúkú rẹ̀ kàn mí you and soup hot pepper soup èyí mú wẹ̀ lọ́kùnrin wọn lọ sí mẹ́ta ó wá ní kó gbé jáde kó tó ń fojú bẹ̀rẹ̀ ni ó ń pòwe mọ́ mi nìyí kí ni evidence mi ò lè ṣerú ẹ̀ fẹ́mi náà. mi ní ṣerú ẹ̀ fún ẹ tó bá ṣe irú ẹ̀ fún ẹjẹ́ pé second time nìyẹn ṣé bí ni mo wà mo work ṣe to to work me out àtọ̀ ọmọ bí mo ṣe sanwó bí ọmọ bí mo ṣe ra gbogbo nǹkan tó wà nílé dábì lóhùn irú ẹ̀ dábẹ́ nìyẹn now ẹjọ́ ẹ pélé mi. connect please. bí mo ṣe ń wọ èyí kó òkè kó wó and get out of this house láì mú pin Connect please. tí o bá tọ́. yes sir please. Idiot. Please. Uh-huh. Honest. Now, tí wọ́n bá make attempt láti touch me, kò fọ etí ẹ̀ kò kíkẹ̀ ọjọ́ ọwọ́ ẹ bá ṣèṣì kàn mí you are in two. Honest. Who are you? Please. Ó tiẹ̀ lójú àánú àtọ́ ni. Please. Oh, the conscience at all. Please. Sọ wọn ọdún bá. Tiger! Get out of this place. Eh? Tiger! Bàbá mi fún mi. Kí ló tún ṣẹlẹ̀? Bàjá bàjá kí ló bọ̀ látòkè sílẹ̀ ọ̀gbà bàbá mi? Kí ló bọ̀ kí ló bọ̀ bàbá mi? Èmi arẹ́jẹ̀ yọ. Ayé mi ayé mi bàjẹ́ lórí kí wọ́n á fún un. Àǹtí ṣé o fẹ́ jàdé ya? Àlàyé ọjọ́ mi sọ̀rọ̀ ń dà ọ́. Ìkáwọ́ mi sókè rẹ̀. Ẹ̀sùn ọlọ́ bàbá mi. Bẹ̀rẹ̀ àpítá. Wá gbọ́.

mọ́tò bàtà kọ́ńkọ́ bí ti jẹjẹ bí ti èpo bẹ́sì pẹ̀lú gírẹ́sì kí ló bá ìlànà jẹ ṣé mi kọ́. bàbá wò ni. agolo burúkú tó máa mi lọ sí mẹ́ta yẹn ṣé mo sọ irú abíkọ́lẹ̀ èyí ọlọ́dọ̀ ló máa láìkẹ́ ni o ìtòbí máa gbọ̀ pọ́ọ̀sì ọ̀gá ẹ̀ ló ń pọ̀ pọ́ọ̀sì ó ní consent ní ìdàgbòkè ẹ̀jẹ̀ kí n mú sí gúpì ìyáálé rẹ̀ tán. tó ń ṣe bẹ́ẹ̀ kó ti ní gbogbo ayé tán mi ní kó fi èdè nú mi ní pé kòkè kan mo ní bẹ́ẹ̀ fẹ́ òṣèpèlè rẹ̀ ara lọ́jọ́ yìí wá sóṣù kò sí ẹ̀ lẹ́sìn mi àjọkẹ́ jáde má jẹ́ kí tún rí omi lẹ́nu mọ́ ẹnu ẹ ti tẹ̀ gbó ní ilẹ̀ kí ló ń bá lọ tó fẹ́ẹ́ ṣe fẹ́ǹsì kí ló tẹ̀ gbé wájú rà. èyí ló sọ. wọ́n máa gbọ́ ní ẹni rà. ó jábọ́ ni àbí oṣooṣù tó àgbo àbí báwo. bóyá kò jẹ́ òun kì í kówó lẹ́nu mú kọ́ ní bóyá kì í ta. mo ní ìtàkùn ọjọ́ ṣe é ṣe ọ́. má kò bá mi o má kó bá mi rárá wo àgbà wo pé àgbà tí mo ti yọ wọ́n nù. kò sọ́jọ́ kan tí mo pariwo má wàá kó sì tiẹ̀ bá mi rí báyìí ìjọ ti gbọ́ má wàá kó sì tiẹ̀ bá mi rí báyìí o máa lọ jẹ́ díẹ̀ mo ní kò jáde lẹ́mi àfẹ́lọ́ní. Ah! Play for mi máa rí nǹkan ọ̀rẹ́ mi ó ṣàmọ ogun nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti bàbá olórí burúkú yẹn láti gbàtí mo ti mẹ́ka yìí gbogbo ẹ̀ ló ṣàmọ̀. máa bẹ̀rẹ̀ nǹkan tó máa ṣe fún mi bàbá yẹn wá wá sílé mi ìjọ kan ó wá bá kọ́nẹ̀ bí kọ́nà ẹ̀ ṣe bínú nìyẹn tó yarí pé mo sì ń jáde pẹ̀lú bàbá òṣì ni bí ṣe lé mi síta tó ní kán gbé mi síta nìyẹn. orí ìkúnlẹ̀ gan ni mo wà tí mò ń jẹ́ nígbà tó ní káwọn sójà ẹ̀ gbé mi síta. Hmm. ọpẹ́lọpẹ́ alàgbà ẹ̀. tí mo ní àyíjọ máa pin lò títí dìgbà tí máa fi ta máa tún fi rà ní ìkún. ẹ ẹ jọ̀wọ́ èmi fẹ́ máa lọ. ẹ mo ti fẹ́ máa lọ. ẹ ẹ kí o ṣe. kò sí problem. ó di ẹ wọn kì í ronú máa ń hapun ó dẹ̀ ti hapun yẹn wọ́n ti mi fún ẹ ní hundred percent assurance within a week gbogbo tó ti sọnù wàá rí kọ́ but wọ́n gbàgbé nípa deal yẹn o. appointment to manage sorry àfilẹ̀ yìí ṣe kankan náà mo dẹ̀ máa máa rán ní at any time ṣùgbọ́n. ẹ ìjọ òní kúrò ọ̀rẹ́ ẹ̀gbẹ́ yìí. ọ̀rẹ́ mi wò. àjọkẹ́. ẹ ẹ ti pẹ́ kí ló ṣe. she has been jailed. what. àjọkẹ́ ẹ jọ kí ló ṣe. fraud ó lọ involve ara ẹ̀ pẹ̀lú àwọn. mi ò gbọ́ ọdún náà ah, fún. ten good years. ọdún mẹ́wàá. ọ̀hún fẹ́ẹ́ jù àjọkẹ́ is finished. ẹ o ní. àjọkẹ́ ti tán. o ti tán. aládé. yẹ. kí la lè ṣe fún. kíta kí èmi lè ṣe. kí èmi lè ṣe. ẹni tá a bá wí fún ọba jẹ́ ó gbọ́. ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ gbà. but you have refused to listen. ó gbọ́dọ̀ jẹ́ ìyá ẹ̀. àjọkẹ́ ti sọnù àjọkẹ́ ti tán. mo máa bá àjọkẹ́ sọ bí mi bá sọ. mo ní kó jẹ́ kí nǹkan tẹ́ lọ́rùn àwọn oníkójú kí n kò ṣe lọ́rọ̀ ayé òkè. a dùn yàn lọ́wọ́ bàtà. ọmọdé àdúgbò kó tó jáde níbo ló ti wá fẹ́ bẹ̀rẹ̀. bìgínà ó ti finish. ìyàwó sójà ìyàwó sójà àyà wọ́ndà hmm, èmi fúnra mi adẹ́kọ́nẹ́lì. <clears throat> kò gbà mo rán chief mo rán sí ọlọ́pàá wọn ò kúkú gbọ́ tadé náà kò sọ fún un kò gbà. wá bẹ́ igi yẹn ẹ wò òun ló jókòó sọ ọ̀hún ah! ó ti ya wò ah! ẹ dúró oh. ẹ jọ ṣé. àlọ́ wo ni ẹ jọ ṣáà lè rí kí lẹ fẹ́ rí fún a sì ṣètò àti gbé lọ sọ́gbà àwọn wèrè. ẹ jọ àǹtí. sísà tí mo ní ẹjọ nítorí ọlọ́ọ̀ ẹjọ. àti ẹ̀gbọ́dọ̀ rè sóòlù ìdáyín mọ̀ṣá. adáwà mọ̀. gbogbo ẹ máa bọ̀ ẹjẹ́ mú yín lọ. ọ̀gá ẹ̀ kò tẹ̀ kò kò sí àjọkẹ́ lọ fún amọ̀dínà tó ń bọ̀ lọ́la yìí àjọkẹ́ àjọmọ̀ àlọ́ yìí àjọkẹ́ èmi Fọláṣadé ló ń pè é. àǹtí mi èmi kúnlẹ̀ àbúrò yín mà ní. àjọkẹ́ kò mọ̀ mọ́ àjọkẹ́ mo máa sọ fún ẹ àjọkẹ́ mo máa sọ fún ẹ mo dẹ̀ kéde mo tó mo fi kọ́ ni fún ẹ ò gbọ́ bá gbé ara ìṣẹ́ mo ní bó dání mo ní bó mi àmúyàn lálẹ́ mo ní nǹkan tó bá fowó ara ìdáni mo ní ònílé owó ònílé ka ó bá gbé wá kóra wọn pọ̀. mo gbé lọ́wọ́ lọ́wọ́ kéré. àwọn wèrè. táwọn gbé lọ́wọ́ lọ́wọ́ ló ń pọ̀ bí ayé ọ̀dọ́run ọkùnrin ló ń kó obìnrin ìgbà yíyá ayé òdúró ohun gbogbo ń dorí kodò. Ṣé ni wọ́n tọwọ́ jà lárùn? Owó oògùn wọn bá ojú wọn lójó ẹni orí ọgbà lónìí wọn. Life I in a new family, you to do